happy new year a kú àlàjẹ ọdún a kú oríire lágbára ọlọ́run ọdún yìí á yabo fún gbogbo wa o ẹ tún káàbọ̀ sórí ètò yín ètò àkójọpọ̀ kókó ìròyìn olúwaṣèyí jọládé oníròyìn lórí àrùn covid nineteen ìjọba àpapọ̀ ṣèkìlọ̀ gidigidi fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí lórí títọ́jú ara wọn nílé lórí ìpadàbọ̀ àìsàn covid-19 èyí tí ó tún ti bẹ̀rẹ̀ sí já wọ̀nyí lágbàáyé báyìí ìjọba àpapọ̀ ti ṣe ìkìlọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti yẹra fún ṣíṣe ìtọ́jú ara wọn nílé ìyẹn self medication nítorí tí ó lè tún ba àwọn ẹ̀yà ara inú tí ó jẹ́ gbòógì jẹ́ adarí òṣìṣẹ́ ilé ìwòsàn ti àwọn alábòójútó ètò ìlera ti ìjọba àpapọ̀ dókítà adébíyìí adébíyìí ni ó ti gba àwọn ènìyàn lámọ̀ràn níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àjọ nan News Agency of Nigeria nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní kí àwọn ènìyàn má tẹ̀lé gbogbo ohun tí wọ́n ń kà ní orí ẹ̀rọ ayélujára àgàgà lílo hydroxychloroquine èyí tí àwọn kan gbàgbọ́ wípé ó lè wo àrùn covid-19 sàn ó ní lílo oògùn láì tẹ̀lé àṣẹ àti àlàálẹ̀ àwọn dókítà lè dá àwọn àìsàn mìíràn sínú àgọ́ ara bíi àìsàn ọkàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó wá rọ gbogbo ènìyàn láti tẹ̀lé àwọn àlàálẹ̀ èyí tí àrùn covid-19 kò ní fi mú wọn lára rẹ̀ ní títa kété sí ara ẹni fífọwọ́ lóòrèkóòrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bí wọ́n bá fi ọdún méje pinlẹ̀ wèrè ọjọ́ wo ni ẹni náà yóò wọjà o. àwọn àjọ òṣìṣẹ́ NLC ti ìpínlẹ̀ Èkìtì àti àjọ àwọn òṣìṣẹ́ mìíràn ni wọ́n ní àwọn ti gbáradì láti ṣe ìwọ́de àlàáfíà nínú oṣù yìí láti béèrè fún owó oṣù tuntun tí wọ́n ní kí wọ́n máa san fún àwọn òṣìṣẹ́ èyí tí a mọ̀ sí minimum wage àti àtúntò sí àwọn òṣìṣẹ́ iṣẹ́ ìjọba ní èyí tí ìjọba kọ̀ láti san lára àwọn òṣìṣẹ́ tí wọ́n ti gbáradì fún ìwọ́de ọ̀hún ní ọ̀sẹ̀ kìíní oṣù kìíní ọdún tí a wà ní àjọ òṣìṣẹ́ orílẹ̀-èdè yìí àjọ ẹgbẹ́ oníṣòwò trade union council àti àjọ onídùúnàdúrà joint negotiating council àjọ náà ti sọ fún gómìnà káyọ̀dé fáyẹmí tí ó jẹ́ gómìnà ìpínlẹ̀ náà láti san gbogbo owó ìgbéga ìyẹn owó promotion àti owó oṣù àtẹ̀yìnwá salary arrears fún gbogbo òṣìṣẹ́ gẹ́gẹ́ bí àwọn ṣe jọ fi ẹnu kò sí tẹ́lẹ̀ mọ́láké ní ìyá òun tó rò gbé òdò òun o bí kò ṣorúkọ òun tó gbé mọ́ wọ́n á máa ní orò gbéyà mọ̀láké. ọwọ́ ṣìkú àwọn ọlọ́pàá tẹ ọmọ kan tí ìyá rẹ̀ jẹ́ ọmọ ilé-ìgbìmọ̀ asòfin nígbà kan rí àti àwọn méjì mìíràn fún ìdígunjalè. ọmọ honourable udak akiba tí ó ti fi ìgbà kan jẹ́ ọmọ ilé-ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ cross river àti àwọn méjì mìíràn ní ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ̀ fún ẹ̀sùn ìdígunjalè nínú ìròyìn tí ó tẹ̀ wá lọ́wọ́ ọmọ ẹni tí ó ti fi ìgbà kan jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ asòfin náà ni ó wakọ̀ tí àwọn afurasí adigunjalè náà wà nínú rẹ̀ ẹni tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ tí ó pe orúkọ ara rẹ̀ ní Francis sọ wípé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní òpópónà Chief Albert Housing Estate ní ìjọba ìbílẹ̀ Calabar municipal ní alẹ́ nígbà tí àwọn adigunjalè mẹ́fà náà gbìyànjú láti gbéná wojú àwọn ọlọ́pàá ní àsìkò tí wọ́n ń ṣọṣẹ́ ṣùgbọ́n wọ́n pálábá wọn ségi nígbà tí àwọn ọlọ́pàá operation apákú dojú ìbọn kọ wọ́n tí wọ́n sì mú àwọn mẹ́ta nínú àwọn adigunjalè ọ̀hún àwọn ọmọ ilégbìmọ̀ aṣojúṣòfin ti ní láì àwọn òtúbá fún ààrẹ o lórí awuyewuye tí ó ń lọ wípé àwọn ọmọ ilégbìmọ̀ aṣojúṣòfin ti bi ààrẹ Muhammadu Buhari látàrí pípè tí wọ́n pè é pé kí ó wá fi ara hàn ní ilégbìmọ̀ aṣojúṣòfin lórí ètò ààbò tó dẹnukọlẹ̀ lórílẹ̀‐èdè yìí ṣùgbọ́n ní báyìí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ti ní kò sí ohun tí ó jọ ọ́ nítorí wípé ojúṣe àwọn èyí tí ó bá òfin ilẹ̀ yìí mu ni àwọn ṣe tí a kò bá gbàgbé àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin fi ìwé pe ààrẹ láti wá dáhùn àwọn ìbéèrè kan látàrí pípa tí wọ́n pa àwọn àgbẹ̀ tí wọ́n lé ní ogójì ní àgbègbè Zabamari nípínlẹ̀ Borno bí ó tilẹ̀ jẹ́ wípé mínísítà fún ètò ìdájọ́ alàgbà Abubakar Malami ti sọ wípé wọn kò ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti pe ààrẹ ṣùgbọ́n ní báyìí alukoro fún ilé náà alàgbà Benjamin Kalu ti sọ ọ́ di mímọ̀ wípé ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ò bẹ̀ ààrẹ Buhari o àti wípé ilé ìgbìmọ̀ aṣojúṣòfin kẹsàn-án lábẹ́ ìdarí alàgbà Fẹ́mi Gbàjàbíàmílà kò ní gbà láti bà ètò ìjọba tiwantiwa yìí jẹ́. àwọn márùn-ún di olóògbé nípínlẹ̀ Bayelsa látàrí ìgbéná wojú ara àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn. àwọn ènìyàn márùn-ún ni wọ́n ti pàdánù ẹ̀mí wọn látàrí ìjà tó wáyé láàrin àwọn ẹgbẹ́ òkùnkùn méjì ní ìpínlẹ̀ Bayelsa ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé ní àdúgbò lobia ní ìjọba ìbílẹ̀ ti ìhà gúúsù ìjọ nínú ìròyìn tí ó tẹ̀ wá lọ́wọ́ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ti àdúgbò nkúbíè àti àdúgbò uzuzuama kọlu ara wọn níbi ètò ìrántí olóògbé olóyè Genesis ní lobiatu alukoro àwọn ọlọ́pàá fún ìpínlẹ̀ náà asmi butwat ti fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní wọ́n ti gbé àwọn olóògbé náà lọ sí ilé si àti wípé ìwádìí ṣì ń tẹ̀síwájú. àsọtẹ́lẹ̀ primate Ayọ̀délé sí Boris Johnson àti Trump primate Elijah Ayọ̀délé sọ àsọtẹ́lẹ̀ nípa ẹni tí ó jẹ́ adarí ìgbìmọ̀ ìjọba fún ilẹ̀ aláwọ̀ funfun Britain Boris Johnson àti ààrẹ orílẹ̀-èdè America Donald Trump nínú àsọtẹ́lẹ̀ tuntun náà olórí ìjọ INRI Evangelical Spiritual Church primate Ayọ̀délé kìlọ̀ gidigidi fún Boris Johnson wípé òun rí wípé ó yìnbọn pa ara rẹ̀ látàrí ìdúnàdúrà ti àjọ European Union Trade nínú àsọtẹ́lẹ̀ rẹ̀ sí ó ní ọ̀dọ́ òjò àti ẹ̀kún omi òjijì yóò ṣẹlẹ̀ ní ìlú ọba ó tẹ̀síwájú sí wípé àwọn ọmọ ogun ẹṣin òkọkú yóò ṣẹ̀rù bà wọ́n gidigidi àti wípé kí wọ́n kíyèsára lórí ìpànìyàn ṣayọ̀ tí yóò wáyé ní orílẹ̀-èdè náà lórí ààrẹ Donald Trump ó sọ tẹ́lẹ̀ wípé yóò fojú ba ilé-ẹjọ́ lórí àwọn ẹ̀sùn tó pọ̀ àti wípé ààrẹ Trump yóò tàbùkù ara rẹ̀ nígbà tí sáà rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ bá lọ sí òpin a kò ní rí jù báyìí lọ fún ti ọ̀sẹ̀ yìí ìpàdé tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ oníròyìn yóò yípadà olúwaṣèyí jọládé lẹ́ẹ̀kan sí àkú ọdún o.